admission admission admission. bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì sọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off àkànrán road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asalaf rafi abu ibeji ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí a fi ọpẹ́ fún òun náà ni ọba tí ó mú ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa lọ ní alẹ́ àná ó wù nínú àánú rẹ̀ ó dẹ̀ dá ẹ̀mí yẹn padà fún wa náà nígbà tí gbogbo wa tún jí ní ìdájí tòní náà a tún ti ń gbáradì báyìí láti tún bẹ̀rẹ̀ ìjọsìn míì tó jẹ́ ìjọsìn títí òní òun náà ni ìgbà àwẹ̀ fún olúwa ẹlẹ́dàá wa èyí tó jẹ́ àṣẹ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó pa wá láṣẹ pé ká máa ṣe bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀kan lọ́dún ní oṣù kan lọ́dún àṣẹ náà là ń tẹ̀lé àbí Allah ta'ala kójọ kó má dùn aládàá rẹ o ẹ̀san téèyàn máa ń rí ń bi mọ́nú ìdárunmójú ìfòǹgbẹ́gbẹ́ ní nítorí ìbẹ̀rù Allah nítorí ìtẹ̀láṣẹ rẹ̀ kí Allah kójọ kó mọ́ dùn wá ládàá rẹ̀ kójọ kó dúró tì wá kó dúró tì ẹnì kọ̀ọ̀kan wa náà gbogbo àdúrà tá à ń ṣe ìgbìyànjú tá à ń ṣe kí Allah kójọ kó gbà fún wa òru Lailatul Qadri náà ni àti ti fẹ́ wọnú ẹ̀ yìí à ń bẹ̀ kójọ kó fi wá ṣe kòǹgẹ́ Lailatul Qadri náà gbogbo àdúrà tá a bá ṣe ń bẹ̀ orí ayé orí alìkìyàmọ̀ tá a bá tọrọ ń bẹ̀ kódà kójọ kó gbà fún wa kó jẹ́ kí á jèrè láyé kájèrè nínú sàárè kájèrè níjọ́gbé àkèyàmá alọ́ ní famanzu sí àní náà wẹ̀wúdi xilẹ̀ janna fakọ̀dí fàáz alọ́ ní níjọ́gbé àkèyàmá ẹ̀ ti bá là tí mo bá là níbi ìyá náà tí mo bá fi wọ ọgbà àlìjánà alọ́ lẹ́ni yẹn ti jèrè dákun kàwá fún àwọn tí ó jèrè o sànù fún wa kò dó tiwa kò bìyà bùkátà wa àtẹ̀ntí ó lọ ìtẹ̀káfù ni àtẹ̀ntí ó wà nínú ilé ni gbogbo iṣẹ́ rí wa bá ń ṣe kálá kójọ kó gbà níjọsìn fún wa ìkẹ́ àtìgẹ̀ kó máa bá níbi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó bá fi dáadáa tẹ̀lé wọn náà tó fi dórí ẹnì kọ̀ọ̀kan wa látòrí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àtèmi náà ti mọ̀ sọ̀rọ̀ àti gbogbo àwọn tí tún mọ̀ gbọ́ wa káàkiri àgbáyé níbi tí ẹnìkàlùkù tí ó bá rí kọ́ọ̀dù ẹ̀ sí àbí aláwọ̀ tààrà kójọ kójó tiwa mú kí gbogbo wa o pèsè àlàáfíà la ṣe dáadáa la òun fi dá yín lójú pé àlàáfíà dáadáa òun lèmi náà wà assalamu alaikum wa rahmatulahi wa barakatu. èyí tí mo fẹ́ mú gbọ́ lónìí lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí mò ń bá ọ̀rọ̀ wọn bọ̀ láti bẹ̀rẹ̀ Ramadan àwọn ọmọ ọ̀ṣẹ́bọ kéékèèké àwọn ọmọ ọ̀ṣẹ́bọ léńjé léńjé yìí nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí wọ́n ń sọ tí wọ́n máa ń parẹ́ nǹkan tó kó pírọ́blẹ́mù bá wọn ni pé wọ́n fi làákàyè wọn ọpọlọ wọn wọ́n fi ṣe ìpìnlẹ̀ wọ́n fi ṣe ìpìnlẹ̀ ibi táwọn ò ti máa mú ní táwọn ò máa ṣe àbí ní táwọn ò ní ṣe wọ́n fi làákàyè wọn ṣe ìpìnlẹ̀ ní táwọn ò fi máa mọ tó dáa àti ní táwọn ò fi máa mọ nǹkan tí ò dáa ìyẹn jẹ́ ìpìnlẹ̀ fún pírọ́blẹ́mù tó kó bá wọn ẹ̀ńtọ́rọ̀ ẹ̀ bá tẹ̀ ti rí báyẹn yóò sọnù kò sí ọgbọ́n tó lè dá yóò sọnù ni yìí tó dáa ni wípé ká fi ọ̀rọ̀ Allah tó jólúwa wa tó jẹ́lẹ́dàá wa tó dálé ayé tó dá sánmà tó dá gbogbo ẹ̀dá tí ń bẹ ń bẹ àtọ̀rọ̀ àwọn ànábì tí ó ránṣẹ́ sí wa ká fi ṣe ìpìnlẹ̀ òun lẹ́yìn ká fi ṣe ìpìnlẹ̀ ká mọ̀ gbọ́lá fún làákàyè wa lórí ẹ̀rí ìyẹn gẹ́gẹ́ ló dáa ká fi ọpọlọ wa ká fi gboyé ni kì í ṣe pé ká fi ṣe ìpìnlẹ̀ ẹni tó bá ti fi làákàyè rẹ̀ ṣe ìpìnlẹ̀ kò sí ọgbọ́n tó fẹ́ dá yóò sọnù ẹ jẹ́ fún yín lápèjúwe ẹ jẹ́ fún yín lápèjúwe ẹ̀sìn kí n tó máa lọ ní ọ̀rọ̀ tí mo fẹ́ wọnú ẹ̀ lẹ́nu ẹ já wo ètò òfin tí àlọ́ ò ṣe àwa ọkùnrin àwa ọkùnrin ó yọ̀ǹda fún wa pé a lè níyàwó ju ẹyọ kan lọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo alamọ̀ pé bẹ́ẹ̀ ni nínú òfin olúwa tó dá gbogbo ayé ó yọ̀ǹda fún wa pé a lè fẹ́ kan tó bá tún yá tá a bá tún ní agbára rẹ̀ tí èsì pé nìyẹn ya ṣàṣọjúra o èsì kó ṣàṣọjúra o èsì kó ṣe àyọjúra àbí kílẹ̀ ń pé o ó lágbára ó ní ètò rẹ̀ lọ́wọ́ ó lè fẹ́ yàwó kejì àbí bẹ́ẹ̀ kọ́ tọ́yì ó sì lè fẹ́ jù bẹ́ẹ̀ lọ mẹ́rin náà ni òpin rẹ̀ àwọn obìnrin àwọn obìnrin kò yọ̀ǹda fáwọn láti lọ́kọ kejì lẹ́ẹ̀kan náà ó ti lọ́kọ àkọ́kọ́ kó tún wòkè hàn ọ́ mo tún rí bọ̀dá kàmọ́rù kan jẹ́ tún fẹ́ àwọn náà hmm? Sulaiman tó fẹ́ sì wà ń bẹ̀ o kó tún wò kẹ́ hàn jẹ́ n fẹ́ Saheed kan ṣe àpé kò tọ́ bẹ́ẹ̀ téèyàn bá ti ọpọlọ bọ̀ bá a ṣe sọ yẹn ìyẹn ó sọ pé àbùsí ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ìyẹn ó sọ pé kí lọkùnrin fi sórí kí lobìnrin fi sórí tọkùnrin ò fi sórí ṣùgbọ́n ẹni tó bá ti gbé ìpìnlẹ̀ pé òfin àlọ́ òní bó ṣe wu àlọ́ òní láti ṣe nìyẹn yóò sọ pé rárá yóò sọ pé mo gbàfà fún òfin tí àlọ́ òfin lélẹ̀ ó ṣe lẹ́tọ̀ọ́ fọkùnrin kò ṣe lẹ́tọ̀ọ́ fún obìnrin ẹni bá ti làákàyè rẹ̀ bọ́ yóò sọ pé kí ló dé tó fi jẹ́ pé àlọ́wọ́ sí lọ́tọ̀ fọkùnrin tí ò sí lẹ́tọ̀ fóbìnrin tẹ̀tì rí nǹkan tí mò ń sọ nìyẹn ó wà nínú ìsọnù àwọn ọmọ kéékèèké ẹlẹ́bọ yìí nípa pé ọ̀pọ̀lọpọ̀ gẹ́tẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ gbogbo tán ń sọ pátá tán láwọn fi ń tako Islam wọ́n ń fi làákàyè wọn ṣe ìpìlẹ̀ òun ló fún wọn ní problem láti sọ tí mi fi ń dá wọn padà síbi òfin àlọ́wọ́ òfin ànábì èmi ò níbo mi tó mi fẹ́ dá yín padà sí ju òfin àlọ́ ẹ bá gbà alihamudulilayi tẹ́ ẹ bá dẹ́ gbà ó ti ń wúlò fáwọn tó fẹ́ wúlò fún náà àwọn tó jẹ́ mùsùlùmí èyí tí mo bá fẹ́ yanjú lónìí àwọn ọmọ yìí ń sọ̀rọ̀ kan wọ́n dẹ̀ ń tẹnu mọ́ nínú ẹnu wọn bí wọ́n sì sọ ni pé wọ́n ò ní kí wọ́n ò ní pé jẹ́jẹ́ Yorùbá jẹ́jẹ́ àwa Yorùbá làjókòó ni Muhammadu wa gbé Islam wa bá ṣe máa ń sọ náà nìyẹn o ni Muhammadu wa gbé islam wá bá wa láti wá fi gba àṣà àwọn baba ńlá wọn yẹn ni àṣà àwọn Odùduwà àṣà àwọn Ọbàtálá àṣà àwọn Lámúrúdù àṣà àwọn eh, ọ̀kan bí àbíkílẹ̀ ń pe gbogbo wọn jẹ́jẹ́ àwọn làwọn jókòó táwọn bóòsà wọn táwọn bọgi táwọn bọ̀pẹ̀ táwọn bọ èrè táwọn lọ sídìí odò táwọn bọ omi jẹ́jẹ́ àwọn làwọn jókòó táwọn ń ṣe àṣà àwọn àtẹ̀sìn àwọn ẹni tí ó gbégún gbégún ẹni tí ó ṣègbà gbọ́n ṣègbà gbogbo ẹni tí ó bọ ògún bọ ògún ẹni tí ń bẹ ajá sí ògún ó ń bẹ sógún ẹni tí ń mú adìyẹ ààyè tí ń tú lọ́rùn tí ó dẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ àwọn ń ṣe jẹ́jẹ́ ni Muhammadu ló bá kàn gbé Islam dé ni ó wáá fi fẹ́ gba àṣà wọn lọ́wọ́ àwọn ẹ̀yin Yorùbá ọ̀rọ̀ tó sọ ni mò ń sọ yẹn o ẹ̀yin Yorùbá ìtají o ẹ̀mọ́jà gbà o ẹ̀mọ́jà àgbà o àwọn ọmọ ẹrú ni àwọn ọmọ mùsùlùmí o wọ́n fẹ́ kó wa lẹ́rú ni o ẹ̀ ń bá ń gbọ́rọ̀ wọn ẹ̀rí pé wọ́n ń sọ̀rọ̀ yìí. ó wá dàbí ẹni wípé ẹbọ tí wọ́n ń ṣe yẹn bíi pé ò ní pinlẹ̀ bíi pé ìsìláàmù sẹ́rí wa ni èmi wá fẹ́ sọ fún yín lónìí pé rárá rárá kò sí kan tó jọ ìsìláàmù gángan nípìnlẹ̀ ẹbọ ló sẹ́rí wa ó ti parí ẹ̀kúnmọ̀ gbọ́rọ̀ tèmi kẹ́rí wa rẹ̀ gẹ́dẹ́ ni rẹ́gẹ́dẹ́ ni <laughs> kò sí ẹ̀rí kò sọ̀rọ̀ ni ìsìláàmù òun ni ìpìlẹ̀ mo dẹ̀ ti sọ lórí ètò ìrí láìpẹ́ yìí náà pé gbogbo àwọn ànábì pàápàá kò sì sí ẹlẹ́bọ ẹyọ kan nínú wọn mùsùlùmí ní gbogbo wọn ẹni tí ó bá ti gbọ́ tó ẹsẹ̀ ń gbọ́ wa ẹ lọ gbọ́ o mo ti ṣàlàyé mo ti kẹ́rì wa rẹ́gẹ́dẹ́ gbogbo ànábì mo kó ẹ̀rí wọn wá pé mùsùlùmí gbogbo wọn kò sí ẹnì kankan tí ń ṣẹbọ kò dẹ̀ sí ẹnì kankan tó pèpè sídìí ẹbọ nù wọn ìsìláàmù gẹ́gẹ́ ni ìpìlẹ̀ ẹbọ ló ṣẹ́rí wá nínú ẹbọ tó ṣẹ́rí wá yẹn làlọ́hùn pé àwọn ànábì kọ̀ọ̀kan igbe kí wọ́n lọ tún ṣe tún dá àwọn yẹn padà sí ìpìlẹ̀ tán wà tó jẹ́ Islam so odi làwọn ọmọ yìí ń gbé wọ́n ń gbé ẹbọ sí ìpìlẹ̀ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn náà mọ́ṣọ́ tí ó bá lẹ́sìn wọn ò ní ẹ̀sìn àtọ̀húnrìn wá ó mọ̀ pé ẹ̀sìn Islam ní ẹ̀sìn àtọ̀húnrìn wá bí ìgbà tó yẹ pé ẹbọ nìpìlẹ̀ tí Islam wá wá rárá o rárá o islam gangan nìpìnlẹ̀ démi fẹ́ yanjú lónìí nù tí mo fẹ́ yanjú nísìnyí insha Allah ta'ala tọ́yìí ọ̀rọ̀ tí mo sọ yìí kílẹ̀ rí ẹ̀ kílẹ̀ àlàyé ẹ̀ nítorí kíláàsì gbogbo wa ni pé bàbá ńlá wa Abul Bashari al-awwal ẹ̀yin tó jẹ́ bàbá gbogbo wa kọ́wátá gbogbo ọmọ èdè yẹn tá ni anabi adam alayhi salatu wassalam àbí anabi adam làlá kọ́kọ́ da, minel bashar nínú ọmọ èdè yẹn òun ló ṣe gbogbo wa ẹ̀ kalẹ̀ òun ni bàbá ńlá wa lákọ̀ọ́kọ́ ẹni tó jẹ́ bàbá ńlá wa ẹlẹ́ẹ̀kejì òun là nẹ́bí Nuh alayhi salatu wassalam ibẹ̀ yẹn kọ́ mọ́ ń lọ ànábì Ádámù làlá òkúkọ́ dá ní tó kíláàsì wa ni pé ànábì Ádámù yìí wa huwa nabiyyun mu'minun muwahhidun huwa wa abna'uhu ní tó yé wa ni wípé ànábì Ádámù yìí ànábì ni olùgbàgbọ́ òdodo ni ẹni tí èyí ṣẹbọ pẹ̀lú olúwa rẹ̀ ni òun àti gbogbo àwọn ọmọ ẹ̀ tó bí àtìyàwó ẹ̀ náà Hawau gbogbo wọn mùsùlùmí ni wọn ànábì ni ànábì Adam sókè àbáyọ bí wọn wá ṣe wá wà nìyẹn gbogbo àwọn ọmọ ànábì Adam pátá àti àwọn ọmọ tí ọmọ ànábì Adam náà ń bí níjọ́ náà lọ́hùn gbogbo wọn kọ́ta muwahiduna muslimun olùgbàgbọ́ fún Allah ni wọn mùsùlùmí ni wọ́n bó ṣe wà nìyẹn títí títí títí títí títí títí títí kò sí ẹlẹ́bọ ẹyọ kan lórí ilẹ̀ ayé ń jọ náà lọ kò sí ẹja ọ̀rọ̀ tí mo sọ yìí kílẹ̀ rí ẹ ẹja lọ sínú sọ́ọ̀tù bákọ́rọ̀ Quran chapter two ayah two hundred and thirteen two one three two one three ẹja lọ síbẹ̀ kílà lọ sọ. aláwo ni káà ní nurse. bí àwọn èèyàn ṣe wà tẹ́lẹ̀ àlọ́ ní sọ̀rọ̀ o káánẹ̀ náà ṣẹ̀tìbá gbogbo èèyàn pápátá ìyẹn ni pé gbogbo ọmọ ànábì ádámà gbogbo ọmọ ànábì ádámà adarí hun tá à ń pè ní èèyàn àlọ́ náà gbogbo èèyàn pápátá ìjọ ẹyọ ọkọ náà ni wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípìnlẹ̀ kò sí káwọ́ sọ pé eléyìí ò muslim ni eléyìí ò christian ni eléyìí ò eh, ẹlẹ́bọ ni eléyìí ò abọ́ná ni eléyìí ò buddhism ni ẹ̀sìn buddhism ní ṣe eléyìí ò judaism kò sí gbogbo orúkọ báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí eléyìí ò èso ní bọ kò sí eléyìí bọmi àlọ́ oníka nẹ́ẹ̀nàás gbogbo èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbá ṣe wà ní pé ummatan wahida ìjọ kan ṣoṣo náà ni wọn gbàtàn wa jẹjọ kó ṣoṣo yìí kò ló ti pa àdánwò wa ṣẹlẹ̀ ẹbọ wa ṣẹrí wa àlọ́ ni fàbá àṣàlọ́hùn nàbí yìí yẹn ló wá fàtà lọ́ọ́ fi wá ń rán àwọn ànábì mubashirina wa mundhiri ó wá ń rán àwọn ànábì yẹn kí wọ́n lọ máa fún àwọn tán bá dúró sórí òdodo ìpínlẹ̀ yẹn kí wọ́n fún wọn ní ròdùnú pé àlìjẹ́ndà ó jẹ tiwọn wa mundhiri kán sì máa kìlọ̀ fún wọn àwọn tí wọn bá gbọ́ pé tí di tí ní rárá orí ẹbọ táwọn wà yìí náà làwọn ó dúró lé lórí àlọ́ òun rán àwọn ànábì ó dín ní wà á ń zara máa humil kitaba bil haqq àlọ́ òní lẹ́yìn ìgbà tí mo rán àwọn ànábì yìí mo tún wáá sọ tírà kalẹ̀ fún wọn pẹ̀lú òdodo ní ìfita àwọn ànábì nìkan ṣe mo tún wáá sọ tírà ìwé tá à ń pè ní Quran àtàwọn ìwé míì tó ti síwájú rẹ̀ náà mo tún sọ kalẹ̀ náà pẹ̀lú òdodo kí ni ìwé yìí ó máa ṣe liyahkuma bayna nnas fi makhtalafu fi ìwé yìí tírà tí mo sẹ́ǹdì sí wọn yìí òun ni wọ́n ó fi máa dájọ́ òun ni ó máa dájọ́ láàrin àwọn ìwé wọn ìbáyìnà nas láàrin gbogbo èèyàn àfẹnití ìbáṣe yẹn lóko ìwé ni ó fi máa dájọ́ fi mọ̀kítàlàfò fi níbi nǹkan tí wọ́n ti padà wá yapa lórí ẹ̀yìn àti padà wá rí mùsùlùmí àti padà wá rí ọ̀ṣẹ́bọ àti padà wá rí abọ́ná àti padà wá rí kíní gbogbo tó bá yapa lé lórí yẹn ìwé yìí ni wọ́n fi máa dájọ́ yàtọ̀ sí pé wọ́n ráwọn ànábì mo tún sẹ́ǹdì tíra sí wọn ni wọ́n fi máa dájọ́ láàrin wọn. Abdullahi ibn Abbas abdullahi ibn abbas sàbí ànábì ni a ti mọ gbọ́ abdullahi ibn abbas abdullahi ibn abbas sàbí tó le gan sàbí ànábì tó ní agbára tí ìmọ̀ ẹ̀ pọ̀ gan ni ó mọ̀ nípa tẹ̀síìrù quran ká tú quran ọ̀gá nàbà wán kódà ànábì dídí sàdúrà fún wíwà lọ́wọ́ bá ń fún ní ìmọ̀ ìtú ni ah abdullahi ibn abbas sàbí ànábì ó tayọ nínú ká mọ ìtumọ̀ quran púpọ̀ jù ó rí àlùbáríkà àdúrà ànábì orí nínú gbèsè ayé ìmọ̀ rẹ. abdullahi ibn abbas nígbà wàá ṣe tẹ̀síìrù àyà tí mo kà tán yìí suratul bakara àyà two thirteen tí Allah sọ pé ìjọ kan náà làwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn pé méjì tó jẹ́ ìjọ mùsùlùmí kò sí ẹlẹ́bọ kò sí ẹnìkankan abdullahi ibn abbas wàá sọ pé titi alimustadraku alasahihain tí hakim tó kọ ó kọ́ sọ pé al-mustadrak ala as-sahihayn òun lórúkọ tíra yẹn báwọn sọ̀yí bukhari sọ̀yí muslim ṣe wà lónà ṣe wà alimami hakim àwọn náà ní tíra yẹn ọ̀rọ̀ yìí wà ń bẹ̀ kílàbù lẹ́bùn náà bá ti sọ ó ní káyánà bayna nuh káyánà bayna nuhin wa adam ashratu kurun abdulhamid náà láàrin ànábì adam sí ànábì nuh ṣẹ̀pá ànábì adam lẹ́nu bí àkọ́kọ́ ànábì Nuh lára àwọn ànábì tó tún tẹ̀lé òun náà ni wà ó wá ní láàárín àwọn méjèèjì yẹn àsìkò tó wà láàárín wọn aṣọ́rọ́tò kòrò sẹ́ńtúrì mẹ́wàá ni gbogbo aláṣẹ mọ̀ pé sẹ́ńtúrì kan ọgọ́rùn-ún ọdún ní jẹ́ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni tàbá times your hundred times ten yóò fún wa ní one thousand year eight thousand year nìyẹn ó wá ní pé láàárín ànábì Adam sí ànábì Nuh àsìkò àlàfo tó wà láàárín wọn yẹn sẹ́ńtírù mẹ́wàá ni tó ń taba kọ̀nfàtì ẹ̀ ta kọ̀nfàtì sẹ́ńtírù mẹ́wàá yóò fún wa ní eight thousand year one thousand ẹgbẹ̀rún ọdún kulluhum ala shari'atin min al-haqq gbogbo wọn jọ́nà lọ́hùn láàrin one thousand years tílé ayé ti wà ẹgbẹ̀rún ọdún kulluhum gbogbo wọn ala shari'atin min al-haqq gbogbo wọn náà wà lórí òfin Allah tó jẹ́ dodo kò sí kèfèrí fakhtalafu ẹ̀yìn ìgbà yẹn nẹ́ẹ̀sì wàá pẹ́ àwa ń rí mùsùlùmí àwa ń rọ̀ṣẹ̀ bọ à ń rí gbá à ń ráwo à ń rí gbé à ń rí lè ààrẹ ti ń bọ òkè ààrẹ ti ń bomi ààrẹ ti ń bọná ààrẹ ti ń bọ sìgìdì ààrẹ ti ń bọ fàtàlàfù ẹ̀yìn gbà yín làwọn ẹ̀ṣẹ̀ wàá pín lórí nàrà ìgbà tán wàá pín yín kí ló ṣẹlẹ̀ fàbá àtàlọ́hù nàbì yìí àlọ́ ṣẹ̀ṣẹ̀ ń rán àwọn ànábì mubashirina wa mundhirin kán lọ́mọ fún àwọn tán bá gbọ́ ní ìròdùnú tán dúró sórí òdodo wọn kán sì máa kìlọ̀ fún àwọn tí wọn bá gbọ́ ẹ̀rí mo ṣe ń tó bọ̀ bá yẹn o tọ́yì báwo wá ni àwọn yẹn ṣe padà wá pín àlọ́ náà sọ ó wà ní Quran ó wà ní Quran sẹ́yìn kún mo sọ pé ànábì àdáhùn là níbi àkọ́kọ́ òun náà ní ẹ̀dá àkọ́kọ́ òun ló bí gbogbo wa a sọ pé ẹgbẹ̀rún ọdún nílé ayé ìfi wà tí gbogbo wa wà ní mùsùlùmí tí ò sí ẹlẹ́bọ kankan ó nípìnlẹ̀ ẹbọ padà wá ṣẹ́rí wa ni ìyẹn ló fà á bóò lẹ́bọ ṣiṣẹ́ rí wa ìgbà tó ti pé àwọn èèyàn jọ́nà lọ́hùn ṣèitán ṣèitán òun ló kọ́ sí pírọ́blẹ́mù yẹn òun ló kọ́ sí pírọ́blẹ́mù yẹn òun ló wá àwọn ẹnìkan bẹ́ ń gbà yẹn ní àwọn ìjọ tí alọ́run rán ànábì nóò sí màmẹ́rì ọ̀rọ̀ àlàáfíà kí màá kọ́kọ́ ṣàlàyé màmẹ́rì wa àwọn èèyàn yẹn àwọn ni ẹbọ bẹ̀rẹ̀ lórí wọn ṣètọ́n ló dẹ̀ kọ́ sí ẹ̀ ṣètọ́n ló ránṣẹ́ sí wọn àwọn ẹni márùn kan bẹ nínú wọn tí Allah gẹ́gẹ́ mẹ́ńṣàn nínú àwọn ìjọ tí Allah rán ànábì Nuhu sẹ́ńpẹ́ ànábì Nuhu òun náà ni ànábì àkọ́kọ́ tí Allah kọ́kọ́ sẹ́ǹdì sórí ilẹ̀ yìí yàtọ̀ sáwọn ànábì Ádámù àwọn ànábì kan ti síwájú o bí ànábì Ádámù ànábì Ṣíìs ànábì gbogbo àwọn yẹn ti síwájú kó ló di pa ànábì ṣùgbọ́n ànábì Nuhu gangan ni òjíṣẹ́ àkọ́kọ́ tí Allah kọ́kọ́ rán sórí ilẹ̀ yìí kí ló sì fà á nítorí ẹbọ tó ṣẹ́rí wá làlọ́ ni káwọn ànábì wa ń rán wọn kán lọ dá àwọn yẹn padà sórí Islam padà bóun ni ṣètọ́n ṣe fà á àwọn márùn kan bẹ nínú wọn gbà yẹn tí ṣètọ́n lọ ṣe ìsìtìgíláàlì àǹfààní yẹn ó lọ ṣe ìsìtìgíláàlù ìfẹ́ táwọn èèyàn ní sáwọn ẹni rè márùn ni wọn Kùránì dẹ̀ gbé wọn wá àwọn ẹni èèyàn dáadáa ni wọn tí wọ́n jẹ́ èèyàn márùn nínú àwọn ìjọ tí aláwọ̀ rán ànábì Nuhu sí yẹn kó ló ti pé aláwọ̀ rán ànábì Nuhu sí wọn ni mò ń sọ yìí o ìgbà táwọn márùn yẹn wá kú ṣètàn wá ránṣẹ́ sí wọn wípé àwọn èèyàn yìí ẹ má gbàgbé wọn báyìí ẹ lọ mọ èrè wọn ẹ mọ èrè wọn kẹ ẹ mọ síbi ààyè tí wọ́n máa ń jókòó sí nígbà wà láàyè tó kẹ ẹ mọ èrè yóò rí bí ẹnìyẹn náà ṣe rí ẹ mọ èrè àwọn ẹni rẹ márààrún yìí kẹ ẹ mọ síbẹ̀ kẹ ẹ fi máa ṣèrántí wọn ṣètàn ò sọ fún ọjọ́ náà lọ́run pé kí wọ́n máa sìn wọn nítorí ẹbọ gángan nìyẹn o àwọn ẹnìyẹn náà wàá gbà bẹ́ẹ̀ sẹ́yìn pé nígbà tó yẹ pé orí pa mo sọ fún yín níjẹta àbánà pé bí àwọn ànábì bá ṣe lọ sí tán ti pẹ́ sí oríṣiríṣi kan ni ó máa wọ ẹ̀sìn tó bá filẹ̀ nítawà náà mọ̀ ni báwọn yẹn bá ṣe ń jìnà sí nǹkan sí làṣáwọ̀ àkówọ̀ oríṣiríṣi ó máa wọ̀ bẹ̀ so àwọn èèyàn tán dúró déédéé ń bẹ́ńjọ́ náà lọ́hùn àwọn èèyàn tán padà gba nǹkan tí ṣẹ̀tọ́ ọ̀run ránṣẹ́ sí wọn yẹn náà ń bẹ́ńjọ́ náà lọ́hùn ìyẹn ni Allah sọ nínú sọ́ọ̀tù Nuh ẹ̀lọ́ka sọ́ọ̀tù Nuh àyà twenty three Allah ni wàkọ́ọ́lù ó mẹ́ṣà àwọn orúkọ àwọn èèyàn márùn-ún yẹn Allah ni wàkọ́ọ́lù látàdàrúnà àlè àtàkùn wà látàdàrúnà wàdá wàlà sùwàà wàlà yàgùsà wà yàrúkọ wà nasra ṣètọ́n sọ fún wọn pé ẹ má fi àwọn ẹni yìí lẹ̀ àwọn ẹni rẹ tó kù yìí ẹ má fi wọn lẹ̀ ẹ má jẹ́ kí wọ́n lọ báyẹn ó sì mẹ́ńṣẹ̀ orúkọ wọn orúkọ àkọ́kọ́ ni wadu orúkọ ẹ̀kejì ni suwaru orúkọ ẹlẹ́ẹ̀kẹta ni yagusu orúkọ ẹlẹ́ẹ̀kẹta ni yaruku orúkọ ẹni karùn-ún ni nasuru gbogbo ẹ̀ náà làlọ́ ká nínú ayé àtìmọ̀ká yẹn ẹ má fi wọn lẹ̀ kò yẹ kẹ́ ẹ gbàgbé wọn báyìí látara ìfẹ́ táwọn ẹni yẹn ní sáwọn ẹni rẹ tó jẹ́ pé ọ̀nà tí ń jìn wọn àmà nípa ìsìláàmù mọ́ àwọn míì nínú wọn wọ́n gbà tàn jẹ́ tíṣẹ̀ tó ń gbé wọlé fún wọn. à ń tọ̀rí kí taqdisil mauta látara pé kí wọ́n máa pọ́n òkú lé ṣe pé ìṣesí ẹ bá ara ẹbọ tó wà lọ́dọ̀ Yorùbá náà dì sí náà nìyẹn kí òkú kú ká máa bọ òkú ó wà ní ṣesí tí Yorùbá ń ṣe ká gbé fọ́tò òkú ká máa rìn káàkiri bí ìgbà tó yẹ pé ọmọ tuntun láti ṣẹ̀ṣẹ̀ bí ó wà ní ṣesí Yorùbá ká máa pe òkú òkú tó ti kú ká máa pè é níbi àdúrà ká máa sọ pé kó mọ́ sùn lọ́rùn ká máa sọ pé dákun bójú táwọn ọmọ rẹ̀ ó wà náà sì sí yorùbá dòní náà tẹ́ bọ́yá ń bẹ lára wọn ti náà ó wà ń ìlànà yẹn ni ṣètọ́n fi mú àwọn ẹni yẹn ń gbà yẹn òun ló fi mú wọn gbà náà so tẹ́ bá padà sínú sọ̀hí muslim gan sọ̀hí muslim níbi two thousand eight hundred and sixty five ẹ rí ìpìlẹ̀ bá a ṣe wà tẹ́lẹ̀ tó support àyà tí mo mú wá ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó lè aláwọ̀ sọ fún yín pé aláwọ̀ sọ fún òun pé inni khalaqtu ibadi hunafa'a kullahum aláwọ̀ ní bí mo ṣe dá gbogbo ẹ̀dá mi pátápátá gbogbo ọmọ èdè yàn hunafa'a kullahum gbogbo wọn kọ́ wáta mùsùlùmí ni wọ́n tán mọ́kànga kò sí ẹlẹ́bàá kan náà wọn. wa innahum atatuhumu shayatin nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ṣàìtọ́n àwọn náà wá bá wọn fajtalatihum an dinihim àwọn náà gbé àwọn kan nínú wọn kú lórí ìsìláàmù tán wà tẹ́lẹ̀ wa harramati alayhim ma ahlaltu lahum àwọn ṣayatini àwọn àwọn ṣàìtọ́nù yìí àwọn náà wá sọ nǹkan tí mo ṣe lẹ́tọ̀ fún wa wọ́n sọ àwọn kan dèwọ̀ fún wa wọ́n sọ lẹ́tọ̀ fún àwọn kan tí mo ṣe ẹ̀tọ́ ẹ̀tọ́ fún wa wọ́n sọ dèwọ̀ wa amaratihum an yushriku ma unzila bihi sultana ṣẹ̀tọ́n ló pa wọ́n láṣẹ ló sọ fún wọn jọ́nà lọ́yìn pé kí wọ́n máa ṣẹbọ kí wọ́n máa dorogún pẹ̀lú òun nǹkan tí ò sí ẹ̀rí lórí ẹ̀ ṣètìrí pé ìpìlẹ̀ wa nìyẹn gbogbo ọmọ ìdíyàn kan ta ṣùnàfà láàmùṣèkì gbogbo akọ́wátá làmàkànga kò sẹ́yìn kankan tí ń dorogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala kò sí bí ṣẹ̀tọ́n ṣe wá nìyẹn fáwọn ta ni mo ló wá fún àwọn tí àlọ́hùn padà rán ànábì Nuhu sí ìyẹn ló fà á tẹ́ bá padà sínú Sahih Bukhari four thousand nine hundred and twenty gbogbo ẹ̀ mọ́ kọ́lẹ̀ o four thousand nine hundred and twenty ẹ lọ síbẹ̀ abdullahi bin abbas ń sọ bẹ́ẹ̀ pé aadhihi asmau rijalin salihina min qaumi nuh orúkọ tí Allah dárúkọ nínú àyà tí mo kà yẹn sọ́tù nuhu àyà twenty three yẹn orúkọ àwọn márààrún yìí ni orúkọ àwọn ẹni ire tí wọ́n wà nínú ìjọ tí Allah padà rán ànábì Nuhu sí falamma halaku ìgbà táwọn ẹni márààrún yìí tán jẹ́ ní ire tí wọ́n kú auha shaitan ila qawmihim shaitan ló wá ránṣẹ́ sí àwọn ìjọ yìí kí ló fi ránṣẹ́ sí wọn àníṣubú ila majalisihim allati kanu yajlisuna ansaba ẹ lọ mọ èrè àwọn márààrún yẹn má wọn ó gbé kinní yẹn wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn ẹ má àwọn ẹni rẹ̀ yìí láìsí pé shaitan sì rèé sàn pé iṣẹ́ tíṣẹ́ tó ń fẹ́ ṣe náà ni pé kó kó àwọn èèyàn ṣìnà bíi ti tiẹ̀ káwọn èèyàn náà lọ dọ́mọ náà bíi ti tiẹ̀ iṣẹ́ tó ń wá ṣe láyé nù kò níṣẹ́ gẹ́gẹ́ tó ń wá ṣe ju pé bóun lòun sì máa rí ẹ̀ òun náà ló ṣe àwọn ọmọ eléńjẹ eléńjẹ lọ́nà tó fi di pé gbogbo tá lọ́ọ́ ṣe lẹ́tọ̀ọ́ àwọn ṣe léwọ̀ kò kò sí kùránì kò sí mẹ́ra fara gba awẹ́ mẹ́ra ṣe kinní kan wọ́n ń fi mùsùlùmí ṣe ẹ̀yẹ pé à ń fìyà jẹra wa ni ara àwọn tíṣẹ̀ tó ń rí gbámú náà nìyẹn kálọ̀ kójọ kó bá ní làwọn lójú kó bá ní ṣàánú wọn kó fi ẹsẹ̀ tiwa náà rinlẹ̀ sísìn sójú ọ̀nà ìsìlá mẹ́jà dídákúdá ó ṣàánú wa o ṣẹ̀tọ́n wa sọ fún yín pé ẹ lọ mọ èrè wọn sí àwọn ààyè tí àwọn ẹni máa ń jókòó sí tán wà láyé wàsàmúhà bí àsìmá ìhìn sẹ́tìrì ẹ lọ ká o ní sọ̀híwù Bukhari four thousand nine twenty ẹ wá néèmù wọn pẹ̀lú orúkọ tó ń jẹ́ ńgbà tán wà láyé mo ti ka orúkọ márùn-ún yẹn ní sọ́ọ̀tù ní àyà twenty three ẹ kọ́ síbẹ̀ orúkọ lágbájá rè síbi èrè yẹn kó jọ wọn wọ́n sì máa ń ṣe ńgbà tán wà láyé ẹ̀yà wọn síbẹ̀ fàfà àlù àwọn ìjọ yìí náà wàá ṣe bẹ́ẹ̀ láwọn tí wọn gbádùn nínú wọn ní òkè sí ogbó wọn o fọlá mutu ọ̀bàjì ṣùgbọ́n ṣe ìtàn wò sọ fún wọn jọ́nà lọ́n pé ká máa sin àwọn èrè yìí hátà ìdáhálàkà wùláìk ìgbà táwọn ènìyàn padà wá kú àwọn tán mẹ́rin gángan generation tiwọn ìgbà táwọn yẹn ti wá lọ wàtánà sàkọlẹ̀ ilm ó ti pé ìmà ìmà tí wàá ń parẹ́ ìmà ẹ̀sìn ó ti ń lọ ìmà ẹ̀sìn ti ń kéré sí i bó ṣe wà lásìkò tiwa yìí náà ni ẹ wo bó ṣe wà lásìkò tiwa yìí náà ni sí ẹ wo gbàtà níbi tó ti kú láyé ẹ rí i pé ìmà ẹ̀sìn yẹn ń wá sẹ́yìn ni opportunity yẹn chance yẹn opportunity yẹn làwọn ọmọ ẹlẹ́bọ yìí ń lò láti máa mú àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa kankan nú ẹ̀sìn torí pé ìmọ̀ ẹ̀sìn ti ń lọ sẹ́yìn èèyàn mélòó ló máa ń ka gbogbo tí mo sọ ẹni ṣe ó ṣe jìṣẹ́ lómi ẹlòmíì ò mọ̀ pé ó wà ní Quran ẹlòmíì ò mọ̀ pé ó wà ní hadith mùsùlùmí sì ni kò dẹ̀ rí bẹ́ẹ̀ gbà àkọ́kọ́ gbogbo wọn náà máa ń bójútó ìmọ̀ ẹ̀sìn gbà yẹn so bí ọjọ́ bá ṣe ń pẹ́ sí bọ́jọ́ bá ṣe ń pẹ́ sí ni nǹkan máa ń lọ sẹ́yìn sí àtà yàtọ̀ sọ́rọ̀ ẹ̀sìn gan ẹ wo ètò ẹ̀kọ́ àwọn ọmọ wa ń sìn náà náà ẹ̀kọ́ western education tán làwọn ń lọ sìn ṣé bí ọmọ secondary school ti tẹ́lẹ̀ bó ṣe rí làwọn eléyìí ṣe rí ṣé àwọn graduate hmm? tó ń jẹ́ graduate ńgbà náà tó ń parí university ṣé bí àwọn ti tàtijọ́ ṣe rí làwọn eléyìí ṣe rí sìn sẹ́ni tó bá gba phd níjọ́ náà lọ́hùn ṣé bó ṣe rí sìn ni ṣàkóso yàtọ̀ ṣé báwọn doctors wa wọ́n ṣe rí ngbà kan bọ́n ṣe ń fara ṣiṣẹ́ ṣẹ́fẹ̀ làwọn eléyìí ṣe ń fara ṣiṣẹ́ ṣé báwọn tíṣà ìjọ ìjọ kìíní àná àwọn tíṣà àwọn ọmọ wa ní school ní ìjọ kìíní àná ṣé báwọn ṣe rí ṣé ẹ̀mí tán fi sí nǹkan yẹn ṣé commitment tán níyẹn sóun làwọn ti ti ń ní ẹ̀kúgbẹ̀ ti yàtọ̀ àwọn ọmọ tá à ń bí ṣé bí ọmọ ṣe ń ṣe sóbì rẹ̀ níjọ kìíní àná ṣé bẹ́ẹ̀ làwọn ọmọ eléyìí ṣe bí ṣé bí ọmọ ṣe ń kọ́ṣẹ́ bó ń bójú tó ṣẹ́ tó bẹ́ẹ̀ làwọn ọmọ eléyìí ṣe bí ẹ kí gbogbo nǹkan bí nǹkan yẹn ṣe ń wá sẹ́yìn gbogbo nǹkan change ìmọ̀ ń ṣẹlẹ̀ inú ẹ̀sìn náà bẹ́ẹ̀ sì bá ti ń lọ sẹ́yìn àwọn èèyàn máa máa àwọn èèyàn ò ní mọ mọ́ọ̀tì má yóò jẹ́ kí ṣètò ọmọ ríṣẹ́ ṣe yóò jẹ́ kí àwọn ọmọ tí ṣètò ọmọ bá rán náà káwọn náà máa ríṣẹ́ ṣe bàtà àwọn yẹn wá kú tó di pé ìmọ̀ ti wá lọ sẹ́yìn rọ́bì oh wọ́n kàn bẹ̀rẹ̀ sí sin àwọn òòṣà yẹn ni tẹ̀kọ́ wọ́n kàn mọ́lẹ̀ rí tẹ́lẹ̀ ni wọ́n sin wọn wọ́n kàn bẹ̀rẹ̀ sí sin wọn bàtà wọn á sìn wọn ibi tẹ́bọ̀ ti dénú àwọn yẹn wá pín sí méjì àwọn kan bẹ wọ́n dó sórí ìmọ̀ tó ti mọ̀ tẹ́lẹ̀ tó jẹ́ islam àwọn kan bẹ wọ́n bẹ̀rẹ̀ sí bọ òòṣà tiwọn ibi tí wàhálà ti wá dé nu ìdí nìyẹn tá lọ fi wá gbé ànábì nuh alayhi salatu wasalam dìde ṣùgbọ́jọ́ ti lọ ṣùgbọ́n insha allah ta'ala máa tẹ̀síwájú lọ́la subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwútì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitímẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́kẹ́ akẹgbẹ́ ó dè wọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni david ul quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀ dọ́tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúndàrí láòyè road five mọ́sálà yànnà bíkẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji telephone zero eight zero eight five two three seven seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.